Jefedra. Igba. No massive for reaper, òkú ẹ̀ sára. Akare jọmọ. Kúlẹ̀ náà fọ́ọ̀n tó ti jẹlẹ̀. Iná tẹ́lẹ̀ fọ́ọ̀n tó ṣì ń bẹ Lọ́jọ́. We go pepper dem ìyá wọn lè ti bọ̀. Ṣàtìgò. Màmá ẹ̀. Ànà kì í ya. Èmi rúgò fẹ́kọ̀ kí wọ́n ṣàti bàyàn. Gbogbo ara ti yá wò. Ẹ bọ̀ Jefedra, tábà sunkún ká máa ṣáàdò tó ń gbé jíwàgàn lélẹ̀ kò kí ń ṣẹ́gbẹ́ fárágàn. Gbé bọ́ díẹ̀. Stop ṣe bẹ́ẹ̀ tí ọmọ olè tẹ́ bá lọ bẹ́ bí ajá. Ajá bí ab lọ́gbẹ̀dà tún fi àpà ó rí lọ́gbẹ̀dà ṣe lò. mi ò kí ń ṣọ̀lẹ. ìlú ẹgbẹ́tẹ̀sán kò fún wọn náà. bẹ́ẹ̀ lọ́wọ́ bàṣẹ tí ọmọ ló bá tẹ́kì ń sálà o. torí owó ni kókó. twenty four seven ọmọ ten figures. wẹ́rẹ́ wà lẹ́ o. left and right akọ wa ló ní bọ́ńdù bọ́ńdù. what's all the boys in your court. bọ́tẹ́ bá ṣe bí wèrè a máa fi kí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni jagun máa fi àwọn àti wọ́ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. àwọn àjẹsẹ́jú ìgbàkejì general mafia. nígbà ìjàwọ́ ìjà òsì. always guiding the jungle mafia igbákejì general mafia àwọn àjẹ́ federal àwọn àjẹ́ tómi gbó gidigidi.